dúpẹ́ fọlọ́ ọba wa atọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kó bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam ti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabuwa muhammad ti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé sunna anabi náà. kódà inú ta tún fi ran anabi isa lọ́wọ́ bá a ti ran gbogbo àwọn anabi ọlọ́run náà lọ́wọ́ kọ̀sá anabi ọlọ́run tọ́lọ́run ò fi báyìí náà ti tí ó sì fi almu'jizat tí o fi pẹ̀lú sẹ́ wọn ìpè akáwọn ah, èèyàn mọ̀ wàá rò pé ìwọ́sẹ̀ lè já nàbí ọlọ́run ọ̀ ìfibì kankan yàtọ̀ sí wa bó ti jẹ́ pé ànábì ọlọ́run abara ni wọ́n kul innama ana basharun mithlukum yuha ilayya àmọ́ látàrí àánú ọlọ́run ni pé ah kí wọ́n fi lè ronú sẹ́ǹsì wọn pé ah ọgbọ́dọ̀ jẹ́ pé òótọ́ lélẹ́yìn sọ. So nǹkan báyà wò lè ṣe òun lè ṣe n ti ń jẹ́ mọ̀ jíza náà nù n tí ó ká ọmọ ẹ̀dá lágara àjẹsà nurse ọkà wọn ní agara ọkọjá agbára ọmọnìyàn pé agbára ọlọ́run lélẹ́yìí tó fi rélẹ́yìí ṣe àwọn anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọmọ jíza àtànàbì oúnjẹ tí ẹnìkan jẹ tó fẹ́ lè má yọ anabuwa muhammad sọlọsọ nínú mọ̀jísà rẹ̀ ni pé àìmọye èèyàn wá ń jẹ wọ́n sì ń jáde oúnjẹ náà sì ń bẹ́ńbẹ́ eléyìí ṣe agbára èèyàn ọlọ́run lọ́rùn eléyìí àmọ́ bá mọ̀jísà anabi la alukur'an karim àmọ́ ìwọ̀n tuma pọ́lọ́ wọn fa anabi ní mọ̀jísà ti mí tọ́pọ̀ àmọ́ bá mọ̀jísà anabi ní kíni alukur'an karim torípa àwọn tí anabi wa bá ní generation larubawa tá anabi ba ló gbà ntí ọjọ́ àwọn lójújù ní alfasahatu walbayan ya a èèyàn ló gbé ọ̀rọ̀ kalẹ̀ báyìí ọlọ́run wa gbé alukur'an kẹrìm wa àjàzà òun oko wọn lágara débi kọ́lọ́n fi ń challenge wọn pé ẹmú àyà mẹ́wàá wa bágbára yín ọba ka ẹmú kan wa bá nkọ̀sọ́ kan tágbára wọn ká mẹ́ ntí ń jẹ́ mọ́ ẹ jísà nù ntí ọ́ dáhùn èèyàn ní lágara tí wọ́n fi wá gbà pé a ọ̀rọ̀ èèyàn kélé yìí o eléyìí kọ́ lọ́rùn ara rẹ o ọlọ́run lọ́rùn. ayyadnahu bi ruhil ọ̀pọ̀lọpọ̀ bí a bá túmọ̀ àyà yìí lédè yorùbá ara kíyèsí tí mo pè níjó ní ni pé bí yorùbá bá da nǹkan rú bí ọ̀wọ̀ ká máa káròyé ọ̀pọ̀ o bí gbàtà ń fi nǹkan sínú bírákẹ́tì. No ọ̀pọ̀lọpọ̀ bí àwọn èèyàn bá tún mọ́ eléyìí ọlọ́run ní mo fẹ́ mi mímọ́ ràn lọ́wọ́ kọ́sẹ́ mi mímọ́ nú alukur'an kẹrì aruhu alikodoso nínú bíbélì lọ́wọ́ ruhu alikodosi jibrilu ní jẹ́bẹ́ òun náà lọ́wọ́ àná suratul qadr inna anzalnahu fi laylatil qadr ti débi kíni tanazzalu al malaikatu war fiha olúwa nínú ta fi ran anabi isa lọ́wọ́ òní ruhul kudus òní jibril ọba malaika ase gbogbo eléyìí ní títorí káwọn ọmọ bànú israẹli ó lè mọ̀ pé anabi isa gẹ́gẹ́ bí anabi musa àti gbogbo àwọn anabi ọlọ́run náà ti jẹ́ wọn ò jí sí ara wọn o iṣẹ́ ọlọ́run ni wọ́n ń jẹ́ àmọ́ kí làwọn ọmọ israẹli dánwò fún anabi isa aleyhi salatu wa salam kò sí ní tí wọn sọ sí anabi isa tán kódà wọn pè lọ máa lè dánwò qatalahumullah pé ọmọ tá a má bàbá rẹ̀ bẹ́ẹ̀ olùwàsífà anabi isa ó fi ṣe kínní ó fi ṣe àmì ni gbogbo ntọ́nà ń bá wa pè ní àmì àwọn èdè nìyẹn ẹni tí ó wà á tàtàrà bẹ̀ sórí ire yọ wà ẹni tí ó tara àmì tó ń torí ẹ̀ sórí ibú òun náà wà ara ẹni ó sórí ibú lára nẹ́bí Ìsá làwọn Yahudi kọ̀wọ́nù làákàyè tí wọ́n pé èèyàn ṣe lè níyà kọ́mọ ní bàbá pé ọmọ àlè lélẹ́yìí wọ́n pa nẹ́bí Ìsá lọ́mọ àlè lẹ́nu tiwọn tẹnu tiwọn gbà kọ́ ọ́ tí a lọ́ọ̀ èyí ò nìkan kọ́ wọ́n pète pèrò láti pa anabi isa àmúlùwà fi rinlẹ̀ fún fáwọn nù alukur'an kẹrìmù pé wà má kọtàlúhù wà má sọlàdúhù wàlákin ṣùbí àlẹ́hùn. olùwà ni àjẹkágbára wọn ká anabi ọlọ́run anabi isa aleyhi salatu wa salam kọ́dà àgbélébù tí wọ́n láwọn kan wà má sọ̀nà bù àpé ọ̀sá gbélébù àmọ́ isa kọ́ wà mbẹ́ wàlákin ṣubbiha lahum ọjọ́ ni ọ̀kan náà àwọn àtẹ̀lé anabi isa èyí tí àwa máa pè ní kíni judasi mo rò pé yóò bá nù lédè Lárúbáwá yahuza pè yahuza al-Iskhirayuti òun ni ọgbà àbọ̀dé pé òun ó júwe bẹ́ẹ̀ ti rí ẹni ẹ̀ ń wáyìí òun ó júwe rẹ̀ fún yín nínú ọmọ kéwù lòun náà sì wà nínú àwọn alhawariyun ngbàtọ́ lọ́wọ́ wa ṣe bí ṣe ń ṣe òun náà ni àwọ̀ anabi isa aleyhi salatu wa salam olùwà wa bọ́ àwọ̀ anabi isa sí lọ́wọ́ òun náà wà á mú pé ta ju èèwọ̀ gan ya òun lòun bá yín wọ owó lọ bá wọn sọ̀rọ̀ bí tí máa wínú ni wọn wá mú òun ni wọn kàn máa gbélébù mùsùlùmí tó bá dá òtù àkáǹtì yìí kọ́ lọ yẹ ìsìlámù rẹ o torí pé àkáǹtì tàlùkùránì nù owó lọ́mọdé ọba ti gbọ́ mi o àkáǹtì tàlùkùránì kẹrìmù ni pé wà má qataluhu wà má salabuhu walakin bá rọ́fà àhùlọ́hù ilayhi nínú àkídà mùmìnì téèyàn fi jẹ́ mùmìnì òun ni kọ́ gba gbogbo ní alukur'an kẹrìmù bá wí alukur'an ni anabi ọlọ́run anabi isa aleyhi sọ́dátù wasalam ọjọ́ lójú tí wọ́n pé òun làwọn pa ni òun làwọn kàn bá gbélébù ni má sọ̀dà bò ó má kọ̀tà lò ó ayadnahu bi ruhi qudus olùwà anabi isa lọ́wọ́ òun ni malaika jibril aleyhi salam ọba àwọn malaika òun ni ruuxi alkudus kama tu bẹ́ẹ̀ torí pé bàbá ti ń tu nítumọ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ọ̀tọ̀ ni ti ń jẹ́ bẹ́ẹ̀ olúwa fún wa nú alukur'an kẹrìmù pé ẹ má sọ pé ọlọ́run kan ní kẹta àwọn mẹ́ta kí làwọn mẹ́ta al-abu al-ibnu wa ruhul kudus kò sínú ìsìláàmù bẹ́ẹ̀ kọ́dọ̀ olúwa ní ìntẹ́hù bẹ́ẹ̀ bá ti ń wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ má wí má o innama huwa ilahun wahidun nípa báyìí ruhul kudus ni àfihàn anabi isa lọ́wọ́ inú àwọn tá fi ran anabi isa lọ́wọ́ lẹ́yìn bayyinat ayyadnahu bi ruhul kudus. أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون olúwa tún dájú ọ̀rọ̀ kọ àwọn bànú Israel wípé inú ọ̀nà tí wọ́n rìn tọ́lọ́hún torí ẹ sọ fáwa pé irun tóun ṣe fún wọn bẹ́yìn náà bá fẹ́ rírú ẹ̀ níyà ẹ̀ má rìn ní abẹ́ o àmọ́ bá a ti máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà wàláyé ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ Ísírẹ́lì ló kún ọwọ́ ọmọ mùsùlùmí mi lónìí ẹ gbogbo èyí tá a ti ń kábọ̀ náà èwo la kà tá a rẹ̀ nínú àwùjọ tẹ́ni kọ̀ọ̀kan wa ń gbé bẹ́ẹ̀ náà lélẹ́yìí tá a ké iná kí lọ́lọ́run yín pa wọn afakunla máa já àkúnrọ̀ sùúrùn bìmá látàwá àǹfóṣokùn èsì gbogbo ìgbà tó jí sí ọlọ́run bá ti wá bá yín bìmá látàwá pẹ̀lú tí ọba fẹ́nu ti yín mu. níjọ́ tá a máa hélì àfa kì í sọ̀rọ̀ débi àkídà yìí àwọn ọmọ wa ṣiṣe ẹjọ́ sọ̀rọ̀ ṣíríkù fún wọn jọ kan bímọ látàwá àǹfóṣokùn èéṣe yín tó yẹ pé nígbà tó jí sí ọlọ́run bá ti dé tọ́ba ti sọ kankan tí ó bá ìfẹ́ inú ti yín mu kí ni reaction yín istakbautum ìgbà wọn ni gerimanka yọ dé gbogbo ẹni tó bá nírú wà bẹ́ẹ̀ àǹfààní tan alukur'an kẹrìmù nù àwọn yahudi ni wọ́n wúru wà bẹ́ẹ̀. níjọ́ tí òjíṣẹ́ ọlọ́run bá ti jíṣẹ́ kan fún wọn bímọ látàwá àǹfọ̀sọ̀kun tí ò ṣe déédéé ìfẹ́ inú tiwọn. ọ̀pọ̀lọpọ̀ náà ni ó sọ lónìí pé àgbà ah, káfa àwọn ó ṣe wá sí mọ́sálásí wa náà kò sí ntọ́fà kò kò kò kó wọn lówó jẹ kò sí jàmbá wọn àmóhùn tí wọn fẹ́ etí wọn ò fẹ́ ìwọ̀n ìké wá ṣe pé wọ́n rí i pé èyí ṣe tó wí ntọ́lọ́wọ̀n wí nítorí ká bá àfọ̀hún wá sí jà sí ni pé èyí ṣe tẹ́yìn náà wí ntí ọlọ́run wí àmọ́ dánwò tá a kàn lẹ̀ Yorùbá yìí ni pé ntáwọ̀ ọmọ wí ni pé kọ́ra bọ́lọ́n bá tiẹ̀ wí náà pé ìlú tiwa yọ gbà bẹ́ẹ̀ ìlú òun èjì wí ilẹ̀ yorùbá ọ̀rọ̀ yahudi ni o bimala tahawa anfusukun olúwa lòun kọjá ọba tẹ́ẹ̀mà wa yẹ ọ̀rọ̀ rẹ̀ pé eléyìí la fẹ́ eléyìí la fẹ́ òun lòun dá wa o ntòun sì ní a ṣe ká máa wí repeatedly kọ pọ́ o gbogbo ntọ́lọ̀ ní o débẹ̀ àbí má débẹ̀ bọ́ ọba ń wọ̀ wò máa débẹ̀ ọlọ́run pọ̀ ju má débẹ̀ lọ ní gbogbo ọ̀nà téèyàn bá wulẹ̀ ó fi àṣẹṣe àmọ́ kéèyàn wá dóńdó pé ìjọ tẹ bá ti ní ọlọ́run wí tí ọba fẹ́ nu tiwa mú istakbarutun ànígbà istakbarutun náà nù ń gbà wọn lẹ́lòmí ọ̀wà mọ́tàn ń gbò wọ́n bíyà rẹ̀ ń gbò lọ́lọ́lé kí ara istakbarutun náà èyí tí a lè wí fún yàn pé o ṣe wí ni pé ntọ́lọ́hún ò ní o ṣe ń ṣe kí ni o ṣe ń wí bàbá jà lórí ìhun ìjà dáadáa ni gba èyí ṣe ntọ́lọ́hún ò wí èyí ṣe tẹ́yìn náà wí èyí tà nẹ́bí ò wí èyí ṣe tẹ́yìn wí àmọ́ ọlọ́run wí ànẹ́bí wí àmàwọ̀ fẹ́ gbọ́ kọ́dà lómi ọ sọ pé ẹ ní masalasi ti wà yìí kọ́ gbogbo ẹni ń wí bẹ́ẹ̀ tóun náà ń gbọ́ tẹ̀yìn ara nfààní niki ní kí tó ṣe nu o nínú alukur'an kẹrim bí a bá bí ọ pé wà àwọn wo ni ìwà yahudi ni bí wọn náà bá ń bú yahudi ọmọdé ti jọ wọn istakbartum fafarikon kadhabtum wafarikon takutulun báwọn ọmọ israẹli ti rí nù nínú àwọn anabi Ọlọ́run tó lu aránsí wọn farikon kadhabtum ní gbangba ni wọ́n ti ń pé irọ́ ló ń pa pa nàbí ọlọ́run mi kẹ́ni tí ọjà nàbí ọlọ́run máa wí fún nàbí ọlọ́run pé òkúrọ́ ni ọ́ àmọ́ ìsírẹ́lì bá tiwọn débẹ̀ wọ̀fàrí kọ́ń tẹkùtùmù kọ́dà kán nínú àwọn ànábì ọlọ́run ni wọ́n ṣe kú pa ẹ̀rí àyà yìí nìkan kọ́ nbomi ọlọ́ni wọ́n kọ́tìlì himul ambiya ìròyìn wọn nù. No bí ọba wa sáwọn anabi Ọlọ́run mọ ta ló jogún àwọn anabi Ọlọ́run ẹ alùlámà ajé gbogbo ẹni tí ọba wa ń di ẹja di tẹ bá ti pa afa kan àbí tá a kó nyara bá afa kan ọjọ yahudi o wàfàrí kan kàdábẹtún wàfàrí kan takùtù olúwa làwọn yahudi ní sẹbẹ o afakulama ja bimala tawa anfusukum mustakbartum fafariqan kadhabtum wafariqan taqtulun. وقالوا وقالوا قلوبنا غلف نعم nínú táwọn banu israel àdánwò kí n kálukú wa kéèyàn sì má tan orí ara rẹ̀ kóun náà fi wọn ara rẹ̀ wò. njó ni wọn náà ti sọrọ ọrọ bẹẹ njó ló ti bá wà ń ru mítìnì bẹ́ẹ̀ islam ni pé bó ti ń gbọ́ yìí náà bá ti lò ní ṣe máa ti tán náà ara gàfúrú rahim ọlọ́run ni pé a ìmọ̀ pé kò da tẹ́lẹ̀ mo sì ti gbọ́ yìí kọ́dọ̀ ní gbogbo tó ti wí ti ṣe tẹ́lẹ̀ ni òun ṣe tán àti ṣe àti pa gbogbo àmọ́ má padà bẹ̀ mọ́ lára ń táwọn tí ẹnìkọ̀ọ̀kan wa bá bá tu fúnra wa nísìnyí náà tá a máa mọ̀ pé kò tán láwùjọ wa yìí náà wọ́n kọ́ ló kòlóòbò náà gólfún algolfu lédè Lárúbáwá ibẹ̀ náà wọ́n ti mú gìláàfù kí là ń pè ní gìláàfù èpo tíra gìláàfù náà wọ́n ń pè wọ́n ní wọ́n bá lè yàn ká tíra pali tó pali mínẹ́lì gìláàfì ìlẹ̀ gìláàfù ọkà láti pali tó pali gún fún níta fi kọ́va nǹkan ẹ̀rí pé àwọn ìbò àwọn ní kọ́va page àbí hard cover àbí gbogbo ń tọ́ba rí ọ cover èyí ò ní pé nǹkan kan bẹ nù rẹ̀ àwa fòun àbí cover rẹ̀ àwọn yahudi wọn ní kòlóòbò náà golfun ìtumọ̀ méje ní golfun lọ́dọ̀ àwọn afọ́ni tẹ̀síro nínú context inú síyáàkù yìí ni mo fi ní àìfi dictionary tó alukura ni o kulubuna gulfun kí ni tó máa kọ́kọ́ òun lè tó clear ni pé orí àwọn atọ́ ń bá sọ̀rọ̀ yìí kò síbi tọ́rọ̀ wọn gbà wọlé gulfun wọn ti cover ọkàn tàwọn yìí ẹlòmíì náà ń sọ fáfá mi pé rí ibi táwọn yìí bá dé àwọn òrò ẹ sáà máa bẹ lọ́ọ́lógún àwọn òrò pé wáàsí kan lè wúlò fáwọn yìí mọ́ ara àwọn ti ń sọ bẹ́ẹ̀ lónìí náà ọ̀rọ̀ Yahudi ara tí ṣètọ́ ni máa lò láti mú yẹn jìnnà sí tọ́lọ́run gbọ̀ngàn tó ń gan bá ti ń sọ fún rẹ̀ pé wá sí ò lè wúlò fún fún kolóbòná gulfun àwọn Yahudi wí bẹ́ẹ̀ pé gbogbo yìí tó ń kàn tí ẹ lé wọlé kò síbi tó lè gbà wọlé gulfun wọ́n ti wọ́n ti kọ́va ọkàn tàwọn yìí ó ti ó ti dí qulubuna gulfun nínú tafsiru mi bí alimami ibn al-jawzi rahimahullah fáwọn tá a jẹ́ tulabul ilmi bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa ma awjuhu tafsir pé a tafsiru yìí ọ̀nà mélòó ni wọ́n tu sí ní èyí tí ọba ìlànà tá a ti tu tafsiru mu ọ̀rọ̀ tafsiru bá ti ní ká ń wí o tọ́lọ́ wọn máa wí nǹkan míì tẹ́yìn wọn máa pè é ní nǹkan míì tí wọ́n wà á ní sọ́ọ̀rì nílọ̀kan báàtì nílọ̀kan èyí ń káwa ń wí o ànábì ọ̀kọ́ wa lé yé o. àmọ́ tẹ̀síìrù tí ó wọlé kò gbọ́dọ̀ jìnnà sídìí lárúbáwá. ìlọ́lọ́run ò gbọ́dọ̀ pé ọlọ́run ní alhajj lápèjúwe walilahi ala wí ń bò mí hijju kíni hijju bẹ́ẹ̀tì nínú àwọn madaibu kan lónìí ziyaratul ulama ìtumọ̀ hajjunu máa lọ kí àwọn afa hajjinu bẹ́ẹ̀ bá wa ní abẹ́hùn ẹ̀yìn ọmọ yìí ò ní báàtì nínú èyí wọn gbogbo ìtumọ̀ tí ọba ti bẹ́ẹ̀dẹ̀ tọ́lọ̀ ń fi sọ kínní tó fi sọ alukur'an kẹrí mu kalẹ̀ ìtumọ̀ alukur'an kọ́ ìfẹ́ nínú o òun níbẹ̀ bá rí i pé wọ́n ní gbogbo ojú ọ̀nà tí wọ́n bá tu sí lójú ọ̀nà tí ọgbà bẹ́ẹ̀ ni àbí ńgbà míì kó pé wọ́n rí gbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam inú tíra tí ma sábà sàlàyé eléyìí ni tíra Imam Ibn al-Jawzi pè ní Zadul Masir fi ilmi tafsir Zadul Masir fi ilmi tafsir kulubuna gulfun lọ́nà mi àwọn afọ́n tafsiru ni níta bá pè ní gèláàfù gẹ́gẹ́ bí mo ti wí fún yín lẹ́ẹ̀kan tíọ́rà tó ní èpo ẹ̀mọ̀ pópó kínní ẹ̀ tíọ́rà tẹ̀síìrù tọ́wọ́ àwọn ajùmí yìí nísìnyí pages rẹ̀ tábà sí láwa wẹ́ ní èjì ẹ̀ ó súnmọ́ one thousand pages nínú kílọ́wà nínú gèláàfù àbí àwọn Yahudi ní kéwù tí ń bẹ lọ́kàn táwọn igẹ̀ ìwọ igẹ̀ mọ̀ dájẹ́ kulubuna gulfun ay awciyatun lilcilmi ìmọ̀ tí ń bẹ ní <laughs> lára tiwa yìí gan wáàsí mélòó lọ kéwú mélòó lọ ké èmi tí wàá gbọ́ tẹ́nìkan wí <laughs> nílẹ̀ yorùbá náà ni yọ takọ̀ àfa kan ń ṣe wáàsí náà ni pé kí wáàsí táwọn yìí gbọ́ láyé lájọ tó o ti ń ké wò létí ké kankan mọ́ níbi táwọn yìí ti ń gbọ́ wá sí dé kò lóòbù náà gómù fún àwọn Yahudi náà wí bẹ́ẹ̀ bí àwa yìí gan tá a ti mọ kéwúdé kí ni wọ́n yìí anabi ọlọ́run wí bẹ́ẹ̀ fún o kò lóòbù náà gómù fún ẹ̀dá kan àti kìnìún àti kejì èwo ni sọ́nà nùnú méjèèjì anabuwa muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam tá anabi fi kú o láyé anabi ń rìsífù wáhàyí anabi gan o débi kó pé o ti tó kòlóbùnà gólúfún <laughs> bẹ́ẹ̀ ni gbogbo àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi kú láyé ni wọ́n tún rí tuntun tí àwọn ọ̀gbọ́ àbí táwọn ọ̀gbọ́ yé nínú kéwú tẹ́lómi òkè fún wọn. òun ni pé àti kò lóbò náà gólú fún pé kò síbi tọrọ ọlọ́run ọwọ́ náà kan wa mọ́ àbí kò lóbò náà gólú fún awọ́ọ̀yà tó ń lẹ̀lẹ̀ ilmi ìmọ̀ tiwa igan ti tó ìbẹ̀rẹ̀ àánú méjèèjì o. àwọn wo ló sì kọ́ sọ́rú ẹ̀ àwọn wo ni àwọn Yahudi ni o bẹ́ẹ̀ yẹn bá ń bú Yahudi wọn náà má fi wà jọ wọn o wàkọ́lù kòlóbùnà gòlùfún ẹsẹ̀kẹsẹ̀ náà làlùkùránì ọlọ́run wa dá wọn lóhùn bala anahumulọ́hu bí kúfùrìhìn bala anahumulọ́hu bí kúfùrìhìn fàkọ́lìlà mọ́ yùmínú. olúwa tí ó dá wọn tó dá ọkàn wọn aláya àdámú man khalaqa wa huwa ẹni jí o sì ń kankan nù ọkàn rẹ̀ nù kéwú tó ní ló kún bẹ́ẹ̀ ọlọ́run náà. ẹni tí ọ̀nà tí wáàsí ọgbà wọkàn rẹ̀ ńbẹ̀ńbẹ̀ tó ní gbogbo ẹ ti bí ọlọ́run sí kínní ọlọ́run fi wí báàlì tí wọ́n wí wọn ò rí bẹ́ẹ̀ ìtumọ̀ báàlì nínú kò rí bẹ́ẹ̀ o àìmórí wọn wọn níbínú ọlọ́run fi ń bẹ lórí wọn ìbínú ọlọ́run ti ń bẹ lórí wọn yìí lọ́wọ́ wọn tó pé ma yu'minun ay fa qalilan imanuhum ló fi wá jẹ́ pé ìnígbàgbọ́ wọn qalil ó kéré fa qalilan ma yu'minun bal la'anahumullahu bi kufrihim ọ̀rọ̀ pé ọkàn wọn dí àbí kéwú ti kún bẹ́ẹ̀ kò ní di ìmọ̀ kò ní di ìtọ́sọ́nà mọ́ olùwà ní kò rí bẹ́ẹ̀ èyí tó jódodo ni pé bala'anahumullahu bikufurihim àìgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu wọn kúfúrú àìmóore wọn kúfúrú òun ni olúwa fi bínú sí wọn bala'anahumullahu bikufurihim kí wàá ní nàtíjà rẹ̀ kí lè ṣe faqalilan ma yu'minun òun ló fi jẹ́ pé ní díẹ̀ ni wọ́n wá ń lè gbàgbọ́ nu ìmánì. No ọlọ́nkọ́mọ́ bínú sí wa débi tí ọ̀rọ̀ yìí ó fi wá di qalilan ma yu'minu tẹ́ wí wí wí wí wí wí látàárọ̀ bí ọba tiẹ̀ gbọ́ náà díẹ̀ ní ọgbọ̀ àṣeyàn lè bọ́rọ̀ rẹ̀ débẹ̀ tọ́ba ti di pé bal la'anahumullahu bi kufrihim fa qalilan ma yu'minu kọ́lọ́nkọ́ sọ wa ń bẹ̀ o náà. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين ولما جاءهم كتاب من عند الله Olúwa tún sọ fún wa pé nínú ìgbésí ayé táwọn Bani Israila tí wọ́n gbé tá a fẹ́ kẹ́ wo àwòkọ́gbọ́n lára wọn ìyẹn ni pé bí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀yin náà ẹ má sì gbé o ara tí wọ́n dánwò ni pé ẹ máa wo ọmọnìyàn lamma ja'ahum kitabun min indillah musaddiqun lima ma'ahum nígbà tá alukur'an alkarimu dé kitaabu huna ay alukur'an alkarimu àwọn yahudi gẹ́gẹ́ bá a ti wí fúnra wa ń jò ní wọ́n ti wà ní ìlú madina tí wọ́n bá wọn wò lálejò al-awsu wal-khazraj. Wal nínú tí wọ́n máa fi halẹ̀ máwọn haúsù àti khazaraju ń gbà ní ni pé ẹ̀yin ẹlẹ́bọ̀ wọ̀nyí ẹ̀mọ̀pá tẹ̀lé anabi ọlọ́run la wa anabi kan sì tún bọ̀ ojú yóò rí wa kanu min qablu yastaftihun ala alladhina kafaru. bọ́rọ̀ bá di láàrin àwọn àtàwọn kínní àwọn kèfèrí tí wọn ò sí nù alkitab tí ò sí nínú ẹni títí ra kan ti sọ̀kalẹ̀ fún àwọn yòówù náà àwọn náà tún take pride ń bi pé ẹ mọ̀ pa tẹ̀lé anabi ọlọ́run kan làwa ni anabi kan ṣe ń bọ̀ jẹ́ra mi ń bọ̀ gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ tẹ̀ ń bá kì í wa kanu min qablu yastaftihuna ala alladhina kafaru. tọ́ ńgbà tíra náà wá dé ńkọ́ walamma. فلما جاءهم ما عرفوا Olúwa أني ما عرفوا táwọn náà ti mọ̀ وما أنك máa nìkan kọ́ yastaftihuna bihi ala alladhina kafaru wọ́n ti fi ń wárán ṣe lórí àwọn kèfèrí bíjà bá dé láàrin wọn nígbà tí ń tẹ mọ̀yì náà tó wá dé falamma ja'ahum ma arafu kafaru bihi kafaru bihi ngba wọn náà wọn tún wá ṣe kèfèrí sí alukur'an alkarim atanabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹnjí wọn ti fi lérí kalẹ̀ sẹmẹntẹlẹ ìjọ ọ̀pọ̀lọpọ̀ ní fi islam gbajúmọ̀ wọn tọba wà láàrin àwọn aláìmọ̀kan yọ máa halẹ̀ ẹ ẹ gbóná ẹ ṣèkínní ó sì níbi tí bẹ̀rù Ọlọ́run tiẹ̀ náà yastaftihuna ala alladhina kafaru ìwà yahudi ni falamma jaahum ma arafu kafaru bihi njẹ ọba wa di pé kí wọn náà tẹ̀lé tó fi halẹ̀ má wọn kàn ń iṣẹ́ wa dé inú àyà mi àgbàdà àpàdà ká olúwa tó júwe rẹ̀ tó tí ó hàn jù báyìí lọ ọlọ́ni tó di pé ó tọ́ dé nabadha fariqun wọ́n ju kùránì sẹ́yìn báyìí bí gbà tí gbà tí wọ́n ò rí i kì í ṣe pé wọn ò mọ ìtumọ̀ ẹ̀ ni pé kì í ṣe pé àwọn yìí kì í ṣe pé wọn ò mọ kí lọ́lọ́run wí kì í ṣe pé wọn ò mọ kí lọ́lọ́run fẹ́ àmọ́kọ́mọ nìyẹn mọ manipulate ọ̀rọ̀ ọlọ́run àbẹ́sìn ọlọ́run kọ́ máa fi jẹun ibi tí wọ́n bá ti rí àwọn èèyàn tún jẹ́ bàbá wa di pé òdodo dé tán pé wọn náà tẹ̀ lọ́rọ̀ ọlọ́run ọ̀hún káwa bá ń gbòmí ìwà Yahudi ni o àwọn yahudi ni kí kurani o tó dé ká nẹbi o tó dé wọn fi ń halẹ̀ gbogbo kẹ́hìn gbogbo tẹ́ ń bá kì í sẹ́rù pọ́ tí ọlọ́run lọ́rùn ni anabi ọlọ́run kan fẹ́ dé tíra kan tó fẹ́ dé falamma ja'ahum ma arafu ntàwọn náà nígbà tí wọ́n ti fi ń halẹ̀ máa ń wọ̀nyẹ̀ yìí falamma ja'ahum gbò dé tánkọ́ kafaru olùwànífàlà anatullah ala al ibi dada ọlọ́run ìbínú ọlọ́run kọ́ ma bẹ lórí gbogbo ẹni ọba ṣe kẹfẹ́rí pàtàkì jùlọ irú kẹfẹ́rí báyìí gbogbo alukurani ló ní síyáàkú rẹ̀ alal kàfẹ́rí náà gbogbo kẹfẹ́rí lọ́ba wí àmọ́ síyáàkú bí ọlọ́run bá bọ̀ gan ọlọ́bẹ̀ tààrà ẹni tó yẹ pé kí ni káfàrà bímọ àròfà kò ní òun lójú ọmọ kọ́dà yín ti fi ń jẹun kọ́ra yín ti ń fi ń halẹ̀ àmọ́ ń gbọ́ wá di òótọ́ tán pé ẹ̀yin náà tẹ̀lé káfàrú bìyí falánàtúlọ́hì wàlẹ́bí dandan ọlọ́run ìbínú rẹ̀ kọ́ máa bárù kẹfẹ́rí bẹ́ẹ̀ àti gbogbo ẹni ọba ṣe kẹfẹ́rí sọ́lọ́n kọ́lọ́n kọ́ máa sọ èmi pẹ̀lú rẹ̀ ń bẹ́ o. naam. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل أن بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين بئس ما اشتروا به أنفسهم oríṣiríṣi ọjà lèèyàn máa kówó lé ọlọ́mọdé ara ìta sọ́ọ̀tì àmọ́kọ̀lọpọ̀ ọjà lọ́mọ anábì adama ná ní kówó lé láyé yìí tóun náà máa pọ̀ já ìsọ́ọ̀tì ni ṣètọ́ni ni ọ wá jẹ́ kó look attractive pé ọjà yìí náà ni ọ máa ná bí ọba jẹ́ bẹ́ẹ̀ olúwa ní bí samẹ́sítàrọ́ bì í ànfọ́sàhún ntí wọ́n ta ẹ̀mí wọn tí wọ́n fi gba owó owó tí wọ́n gbà lórí bí wọ́n ṣe ta ẹ̀mí wọn yìí bí sa ó burú common sense yẹ kó sọ fún wọn pé alikiyama tẹ́ ń ta tẹ́ fi ra ntí ọ̀ tán yìí bí sa ó burú bí samẹ́sítàrọ́ bì í anfusahum olúwa láwọn yahudi àwọn bani isra'ila tí wọ́n fi tí wọ́n ta ẹ̀mí wọn nítorí ẹ̀ yìí nítorí kíni torí ayé bí samashitaraw bi hi anfusahum akilo lè torí pé ntí ọ̀fà ntá fi gbọ́ àyà yìí àwọn bani isra'ila kilo nira pé ẹ̀hẹ́n anabi ọlọ́run tá à ń wí náà ló dé yìí kilo nira wọn wí bẹ́ẹ̀ ń gbé pa àwọn náà wọ́n ti ń fi ń ṣe kíni ni wọ́n ti fi halẹ̀ tẹ́lẹ̀ kí ló lè kí wọ́n pé alukurani tá à ń wí fún yín kìtàbù tá a ní ìbẹ̀ nínú tíra wa pé ń bọ̀ òun náà ló dé yìí àmọ́ nǹkan kan fáktọ̀ kan náà ni kí ni fáktọ̀ ni an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadi. ẹnu pé ọlọ́run lọ́ọ́ mú níbi táwọn rò pé yóò ti mú. gbogbo ìgbà táwọn ń sọ̀rọ̀ yìí ó ti pẹ́ ọjọ́ ti gùn lóòótọ́ kò sẹ́ni kankan tó là wọn gbogbo anabi ọlọ́run tó fi dórí anabi Isa ọmọ Israẹli gbogbo wọn. léètò ti ọmọnìyàn ẹ nírò orí ti ọmọnìyàn tiwọn anabi ọlọ́run ò tún kó wọn yìí mọ́. ajẹ́pẹ́ tí wọ́n ń wí tí wọ́n fi ń halẹ̀ mọ́ Ausi àti Khazraju àtàwọn míì náà ni pé anabi wa kan tó ń bọ̀ nígbà tí ọ̀nà wa gbàbẹ̀ mọ́ káfàrú bìyí wọn bá palùdà olùwà ni an yunazzila Allahu min fadlihi ala man yasha ẹni ó wò wọn lọ́n ni Allahu a'lamu haythu yaj'alu risalatahu. aya min nu al-Qur'an al-Karim ọlọ́run ní sẹ́ẹ̀ tó ń wo ibi tó bá wù ú lòún gbèsè o ẹ̀yin kẹ́ chúùsì fún mi pé ẹni báyìí ni ẹ̀ránṣẹ́ òun lòun ọ̀rẹ́ ni tí ó ṣe kínni òun lòun ọ̀rẹ́ tó wù ú ṣe. àwọn Yahudi ò torí nǹkan kan máa rọ̀ fún táwọn náà mọ̀ tó dá wọn lójú tó sì wá dẹ̀ náà tí wọ́n pàlùdà ju pé an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadihi àti wàá gbọ́ nínú àwọn Lárúbáwá àwọn aróko wọ̀nyí àwọn tí ò dákan báyìí ah, àṣẹ tí wọ́n retí ni pé kọ́ jẹ́ mímbà ní ìsọ̀rọ̀ inú ètò tiwọn ètò tọ́lọ́run sì yàtọ̀ kò sí nǹkan kan mi eléyìí náà bá a bá máa ronú sí ẹ̀yin ọmọ ayá mi mùsùlùmí àwọn àwa wọn yìí ọ̀tán lẹ̀ o ẹlòmíì bí mísánná wọn ọba ti sọ̀rọ̀ kan kìí sòótọ́ ọba ti wà nínú ẹgbẹ́ kan tí wọ́n sì ní chief mísánná bọ́ba gbọ́ pé kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀ṣúlù ń bì kan yọ wá bí mísánná mísánná bá tiẹ̀ má dá wọn yín lóhùn kọ́ dá wọn lóhùn náà nù torí ká máa kàn ronú lọ bíi pé àbáwọn yahudi nìkan àbáwọn yahudi nìkan alukóra ni ń ta ìmí pẹ̀lú rẹ̀ jí ká má jọ wọn ni o ẹlòmíì èdè rẹ̀ nìkan ni bó tilẹ̀ òkèlédè mi ọmọ ọ̀rọ̀ ọlọ́run wí tó kò ní wọlé o kò ní wọlé kànrin gbogbo wa náà la mọ tá n wí kódò burú ń bọ̀ mí débi pé kò sínú ilé kéwu wa ilé kéwu ilé kéwu wa ni ẹ tẹ lómi kò sínú sílísílà àwọn àfa àti yìí ìlànà tiwa gbogbo ń tó lè wò ó wí ọ̀rọ̀ Ọlọ́run kò wọlé iṣẹ́ Yahudi ni ntàwọn náà mà káfàrú bíi nítorí kíni an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadihi ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àfi àrùn tí ń dà wá láàmú pàtàkì jùlọ ńlẹ̀ Yorùbá yìí òun ni mo wí ni ó burú débi pé kọ́dà ti bá débi ọ̀rọ̀ ní mísánná ń gbà mí àmírù ń gbà mí pírẹsidẹ́ǹtì àbí elédè wa àbọ̀mọ̀lú wa kọ́dà ń bi tó burú dé ẹlòmíì fẹ́ lè máa kọlu anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ní ti torí pé ń bínú lárúbáwá ẹlòmíì bínú lárúbáwá débi pé ẹ má gbọ́ nǹkan kan tí wọ́n bá wí ó sì wàá gbàgbé pé lárúbáwá ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan ò pé ẹ tẹ̀lé lárúbáwá ẹ tẹ̀lé èèbó àmọ́ bá yìí pé ibo lọ́sọ̀rọ̀ ọlọ́run tẹ̀lé bọ́ba fẹ́ là n ti ń jẹ́ ìsìláàmù nù o ìsìláàmù ọ̀mọ́ta lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ wo lọ́sọ ni. kánra wa létí nù tán Abu Jahal kọ́ra nbí tó burú dé ẹlòmíì fẹ́ lè máa kọlu anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ní ti torí pé ń bínú lárúbáwá ẹlòmíì bínú lárúbáwá débi pé ẹ má gbọ́ nǹkan kan tí wọ́n bá wí ó sì wá gbàgbé pé lárúbáwá ni anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ẹnìkan ò pé ẹ tẹ̀lé lárúbáwá ẹ tẹ̀lé èbó àmọ́ bó báyìí pé ibo lọ́sọ̀rọ̀ ọlọ́run tẹ̀lé bọ́ba fẹ́ là ntí ń jẹ́ ìsìláàmù ọ o ìsìláàmù ọrọ lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ wo lọ́sọ̀ ni kánra wa létí nù tán Abu Jahali Abu. jahali kọ́ra bẹ́yìn ò kéwú yọ mọ̀ pé ọ̀tọ̀ ọ̀rẹ́ ọlọ́run la abujali ẹ́ aha pé abujali abulahabi abujali nínú àwọn àsáàrù mi ni wọ́n describe as kini fìràwùnú hadhihi umma fìràwùnú àlùmọ̀ ànábi sallallahu alaihi wasallam ẹ wá gbọ́ta abujali kí gbogbo wa ká fi tají ẹmọ kí bójú lè wò kéèyàn jẹ́ olórí kunkun tó yọ láwọn tí ó lè sọ tinú rẹ̀ fún pé bọ́rọ̀ bá dé ojú ẹ̀ yọ láwọn tí àwọn lè pọ̀ fún wọn pọ̀ fún pé sọ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ dé àṣejù rẹ̀ pọ̀ mi ọ̀rọ̀ yìí kìlọ̀ fẹ́ gbà mẹ́ẹ̀ níjọ́ tẹ́nìkan kọ́nà àbújá lì bẹ́ẹ̀ èyí ṣe kí ni Muhammad gbé ọ tó báyìí tí èyí lè sallallahu alaihi wasallam Abuja lè làwọn jọ náà ó ní ìwọ ló tún bì òun ní nǹkan báyìí ń bẹ náà tàbẹ́ kè kóńnà náhùnù ìdílé tèmi ti jáde kùrẹ́ṣì gbogbo wọn kùrẹ́ṣì làbú kùrọ̀ṣì yìí làbújá lè kùrọ̀ṣì yìí ní anabuwa Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ ẹ tuntun ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn bá a ti banu awfi banu banu hashim àti bẹ́ẹ̀ banu mọ̀tọ́lib àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá jẹ́ pé ibi tí anabi ti wá ó yàtọ̀ sí ibi tí abujali ti wá abujali wá ní sọ mọ́njí bẹ́ẹ̀ àwa àtàwọn banu hashimi tó bá lọ kanú tán bí wọn bá láwọn ṣe nǹkan báyìí àwa náà ṣe bá a ti ń lo bọ́ọ̀nù ńgbà wọn láwọn ní nǹkan báyìí ìborí pàwọn náà láwọn náà ní nǹkan báyìí wọn bá ní nǹkan báyìí àwọn náà pa wọn ní nǹkan báyìí ńgbà táwọn bànú asimọ wa yọ sí wa ń bi táàrò kọlu fínà nàbí yún wọn là nẹgbẹ ọlọmọbẹ náà ńbọ làwọn tó rà nàbí sallallahu alayhi wa sallam. ọwọ ni káwọn gbà gbígbà kọ àti ntọ́sọ abuja lè di fèrè àwọn nànú nbẹ nu síra bẹ́ẹ̀ àwa àti wọn wọn náà wo gba wọn làwọn ní wìfàdà àwọn náà là ní nǹkan báyìí gba wọn làwọn ní nǹkan báyìí àfi bẹ́ẹ̀ àti rí wọn yọ sí wọn ní kọ́ọ́lù fi nàbí yún àwọn là nàbí ọlọ́run bóni káwọn máa wà nàbí ọlọ́run lọ àyà dàrú ni náà máa wí bẹ́ẹ̀ lónìí o. Aya dàrú ni ànígbà káwa pé wọn kí ojú wa lọ kọ́ ẹlòmíín wí lónìí náà bàbá gbọ́ wá sí wọn sí wọn àgbọn ọmọ kí ojú wa lọ́nu gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ yẹ̀wò dí àbọ̀rọ̀ àbújá lì ní èwo lọ́tí ọlọ́run bẹ́ẹ̀ àmì ẹ̀rọ ọ̀rọ̀ tànẹ́bùà Muhammad sallallahu alayhi ọ̀rọ̀ tí mo mẹ́ àpẹẹrẹ tiẹ̀ náà pọ̀ ẹ àpẹẹrẹ tiẹ̀ náà pọ̀ àwọn tó bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam àtàwọn tí wọ́n jọ bí anabi sallallahu alaihi wa sallam àtàwọn tó tó anabi bí tí wọ́n tẹ̀lé anabi àpẹẹrẹ nu. sallallahu alaihi wa sallam. al-abbas hamza gbogbo àwọn yìí ń wọ́n ṣe rọ anabi sallallahu alaihi wa sallallahu alaihi wa sallam irọ́ bàbá ànábì ni wọn Abu Kuhafa bàbá Abubakar lè bí ànábì ọdún méjìlá ànábì fi sàgbà Abubakar ọlọ́nà Abu Kuhafa dàgbà kọtẹ́lá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá kò ń bi yíyún Salmanu Farisi bọ́ọ̀ jẹ́ mọ́kíwọ́ mọ̀kẹ́ Farisi kìí ṣe Lárúbáwá bóun bá dùn bí irú èyí táwọn Yahudi dùn àbí èyí táwọn Abuja lè dùn yìí òun náà níbo làwọn òjọra ànábì ńlẹ̀ fárisì ni àyà dàrú ẹ dákun ẹ jẹ́ ká ronú sí ìtàn alukur'an karim olúwa ló sọ o ọlọ́run ní nǹkan kan kọ́ ló kó lé àwọn yahudi kó ń bi kí wọ́n má gbàǹtà wọn náà mọ́ má àrọ̀ fún ǹjẹ́ wọ́n ṣe kí ni wa kanu min qablu yastaftihuna ala alladhin kódà wọ́n ti fi ń àmọ́ngbà tí ọgbà bíi tí àwọn rò pé yọ gbà káfàrú olùwà anyuna zila allahu min fadlihi alaman man yasha min ibadi ẹ̀rọ kan jẹ́ káwa náà ronú sí i ntí àyà yìí kọ́ wa ń pàtó ni pé gbogbo bí a bá ti gbọ́ òdodo ọ̀rọ̀ kìí ṣe léde wa kò sí nínú ẹgbẹ́ wa èwo tún ni kò kò sínú àwọn àfàlànà lè kéwu tiwa èwo làátún máa wí kì sọ máa lu wa gbẹni tí ruyin bá ń bẹ lórí rẹ̀ dákun kó kó o látò ní kò kì ìlànà tànàbì kọ́ ìlànà àwọn kan ni àwọn wo àwọn Yahudi àbáwọn Abu Jali ìgbé kíni àwọn wọn aláwọn là nàbì nísìnyí bóńká wọn máa wà nàbì kìí àwa àṣìyà nígbà fànàbí ọ̀hún ni ntọ́sọ abuja lè di fèrè àwọn náà ngba tọrọ débi tí ẹni tí ó lè pàfù abuja lè nù tí ó fi sọ tinú ẹ ọsọ pé njẹ nbẹnbẹ nù báwọn bá kàn wí mẹ ń ta àwọn yà ń wí ni <laughs> orí ti ń bẹ ń di kíní yìí òun nù ọlọ́nkọ́ mọ́sá sàmì yẹn mi o kọjá lè tẹ̀lé lánàá Muhammad sallallahu alayhi wa sallam. وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين